wàlékùnmù sàlàtùlà àbàkàtù ní ìdáhùn sí ìbéèrè méjì tí àwọn ọmọ méjì ní islamic discussion group three tó jẹ́ tàwọn obìnrin nìkan ní ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè kí n sáré sọmaráìsì ẹ̀kọ́ lọ́n kó tọ́ wa sọ́nà ìbéèrè àkọ́kọ́ ẹ̀ńtọ́ yẹ pé tó bá ti sùn ó máa ń lá làkàlà. so irú ẹni kí ni irú àwọn àsìkáàrù tó lè ṣe àwọn àlàyé tí a kọ ṣe ni wípé mùsùlùmí kọ̀ọ̀kan àwọn ẹ̀kọ́ tí anábì sallallahu alaihi wa sallam tí wọ́n kọ́kọ́ wa kákó gbìyànjú ká máa lò wọ́n ká tó sùn lálaalẹ́ ararú àwọn ẹ̀kọ́ yẹn òun ni kí a sùn lórí ìmara ká sálù àlà ká tó sùn ararú àwọn ẹ̀kọ́ yẹn òun ni káka áyà méjì tó parí Suratul Baqara àràrú àwọn ẹ̀kọ́ òun ni káka kúlẹ̀ àwùsù méjèèjì kúlẹ̀ falak àti kúlẹ̀ àwùsù nas ààrẹ ní káka Ayatul Kursi tó bá tún rọrùn èèyàn ó tún ka Suratul Mulk Suratul Mulk èèyàn ó kà kéèyàn ó tó sùn àwọn àdúrà mìíràn tánàbí àtàlà ń wa. ببسمك اللهم أموت وأحيا أباوان منا ببسمك ربي وضعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فاغفر لها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين àtàwọn àsìkáàrù mi tí mo tún lè mọ́ lè sọ so kábẹ̀ nípa sùn pẹ̀lú abala ọ̀tún ẹgbẹ́ ọ̀tún so gbogbo àwọn ẹ̀kọ́ ìka gbìyànjú ká lò ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí àwọn onímọ̀ tí wọ́n máa ń sọ fún wa èèyàn tó wá ṣe gbogbo ògbìyànjú yìí náà ó tún wá ń lálàkálà àwọn àáfàá ní kìí àfikáàrò ànábì sallallahu alaihi wọn ló ní wọn ló dàbí ọ̀rọ̀ ogun ni tí wọn ò lóògùn yóò ṣiṣẹ́ ò kò ní nǹkan kan bẹ tó ń present tó ń jẹ́ bí hindrance tí ọ̀jẹ̀ káskàrò òṣìṣẹ́ bọ́yẹ̀ ni tó ń ṣe àskàrò yẹn gan ò ní gbàgbọ́ nú ẹ̀ bọ́yẹ̀ ni tó ń ṣe àskàrò kò fọkàn ṣe dáadáa àtàwọn tó bá jọ bẹ́ẹ̀ so a jẹ́ pé irú ẹni tí lọ́làkàlà yẹn a kò sọ pé kó try gbogbo àwọn àskàrò àtàwọn ẹ̀kọ́ tánàbí kọ́ wa tá a bá fẹ́ sùn ọlọ́run máa ń lò sábà bíi kọjá pé àlàkalà máa stop sọtẹ́ni bá rí bóun ń ṣe kò stop àátọ̀nìkẹ́niyẹn náà tún wò pé ah, àbí náà láwọn ọ̀nà kan tí mò ń gbà àṣẹ ni àbí yìí máa ń yẹ̀mí sáwọn àfikáàrù yẹn gan so àfikáàrù dá gẹ́gẹ́ ó lè má jù tó bá a ṣe fẹ́ ìyẹn dá lákọ̀ọ́kọ́ bá. ẹlẹ́kìnì ẹ̀ tó wà lè ṣe pé àfikàrù náà kò tó máa lálàáfẹ́ àwọn àfáà tó wá ní àlàyé láti mọ súnà ànábì sallallahu alaihi wasallam kákọ̀lọ́ wà pé gbogbo àwọn àlàtà máa ń láì ó pín sọ́nà mẹ́ta ànábì sallallahu alaihi wasallam òun ló dẹ̀ sọ gbogbo àwọn àlàyé fún wa ẹgbẹ́ bó àná àdìsí sọ̀rọ̀ Muslim Imam Bukhari náà gba àwọn kan wá náà nínú àwọn àlá ìgbẹ́ tó jẹ́ pé tá a bá rí àlá dáadáa ni búṣọrọ min Allah ọlọ́run àmọ́ àfi fún yàn rò dùnú látọ́dẹ àwọn àlá mi dẹ̀ ń bẹ tó jẹ́ pé tàhàzínú wà takhwifun minash shaitan àlá irú ẹ̀ ní ìtì ọmọ ìyá wa lóbìnrin yìí béèrè tẹ́rù ọmọ àwọn tẹ́rù ọmọ gẹ́ tó jẹ́ pé ọkàn yìí ò ní balẹ̀ so irú àwọn aláyè ọ̀dẹ̀ èṣù ló ti máa ń wá láti fi bàyàn nú jẹ́ láti fi dẹ́rù bàyàn so irú àlàbá yẹn ń bá láwọ àwọn buruku báyìí kéèyàn ọmọ máa rọ fáwọn èèyàn tí ìbá fẹ́ téèyàn bá nífẹ̀ẹ́ bí ọkọ síyàwó ìyàwó sọ́kọ àti tó bá tún jọba yẹn ọmọ sí bàbá rẹ̀ àbí síyá rẹ̀ so ọ̀dẹ̀ èṣù òun àwọn yìí ti máa ìkẹta òun ni ìtàwọn afáàmọ́ ń pè ní hadithu nafs gbogbo ẹ̀ ló hadithi o nǹkan kan téèyàn kó sẹ́ni ibi ẹni tó fẹ́ ṣe nìka yìí lọ́wọ́ sọ̀lọ̀ lálàá pé ọ̀dọ̀ òun ṣe nìka yìí lójú ọ̀run tó kó sẹ́ni ni. so ṣùgbọ́n ìtọ́jú ọmọnú mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́mọ yàrá béèrè ní àlá tó jẹ́ pé ìbànújẹ́ ìdẹ̀rùbà látọ́dọ̀ èṣù. kírò eléyìí náà bá wá ṣẹlẹ̀ ó tún ti ní àwọn ẹ̀kọ́ ilé ìtànàbí àsàlà kan nínú àdìsí Abu Salma ànàbí kọ́ wa pé ń bá lá irú àwọn àlá burúkú báyìí kọ́mọ̀ sọ fẹ́ nìkan kan àfẹ́ntọ́ bá nífẹ̀ẹ́ ìyẹn nìkan tó wá kọ́ irú ẹni yìí ní left side ẹ̀ kó ara blow láì ní jẹ́ pé ìtọ́ jáde kó ń tọ́ ara blow sí apá òsì rẹ̀ báyìí pẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó dẹ̀ sí a'udhu billahi wal yata'awwadh billahi min sharri shaitan kó fọlọ́n wá sọ kó bí aburú èso lé ní a'udhu billahi minash shaitan rajim so tó bá dẹ̀ tọrọ ẹni yẹn lọ́rùn ó lè dìde kó ṣe náfìlà so n tá ànàbí kọ wa nù ànàbí ò kọ wa láàkàrù kan specifically tí a bá lá àlàkálà mo rò pé tí yé bá ní ìsìn so ìgbà tó bá ń lá àlàkálà yẹn kó tó ń lékún ìmọ̀ sí àṣkárù àárọ̀ ìmọ̀ ṣe àfikàrò ọ̀sán bákan náà ìmọ̀ ká yàtúlù kùrọ̀sí lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ọba ní ọba onímọ̀ ọlọ́run máa ṣe àlékún dáadáa fún wa o. ìbéèrè wúmọ̀ kejì tí wọ́n béèrè nípa wípé èèyàn ní bùkátà sí nǹkan kan bóyá bí ẹni tó ní bùkátà sí èyí táwọn béèrè nípa bùkátà sí bíi bóyá bp machine àbí nǹkan míì tọ́jọ́ pé èèyàn ní bùkátà èèyàn ọ̀dẹ̀ lágbára kéèyàn rà ṣùgbọ́n èèyàn lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ tọ́jọ́ pé iṣẹ́ tó ń ṣe ọ̀mọ́ bọ́yá ó lè ní já yahoo ló ń ṣe yahoo túmọ̀ yahoo náà ni pé àdá pé ó lè òun ni yahoo yahoo ni bọ́yá ẹlẹ́dẹ̀ ló ń sìn tó fi ń rówó ọtí ló ń tà tó fi ń rówó àti rí pé sọ́sọ̀ fi ń kọ̀ mọ́ ẹni ọ̀ma fi ń tó rinlẹ̀ jù náà rà àwọn onímọ̀ tí ìbá fi pé láàlúrí tó lè gba ẹ̀mí wa ní tó rinlẹ̀ òun ni ká mọ̀ tọrọ orú nǹkan lọ́dọ̀ ẹni yẹn o ní tó rinlẹ̀ jù òun nìyẹn àyàfẹ́ ń tọ́ bá já sí wípé kù ẹ̀tọ́ èèyàn ń bẹ lọ́dọ̀ ẹ̀ èèyàn ọ̀dẹ níbò míì kan bàbá rẹ̀ ó lè ọmọ yẹn ọ̀dẹ̀ níbò míì tó ti lè rí owó yẹn dọ̀dọ̀ òbí ẹ̀ lọ kò tí ì lè dádúró yóò máa wá gbà dìkàrọ̀ híyá ti nafs pẹ̀lú pẹ́nu rẹ̀ ò ní dùn pẹ̀lú pẹ́nu rẹ̀ ò ní ṣe kí ni kò ní dùn ṣùgbọ́n sọkọ síyàwó èèyàn rí ó àyàn ni a sì mọ̀ pé iṣẹ́ ẹbú ló ń ṣe a mọ̀ pé iṣẹ́ ìbínú ọlọ́run ọ̀nà ìbínú ọlọ́run da ni ká mọ̀ tọrọ orú yẹn ká lékún bẹ̀ lóhun ká dẹ̀ gbára ti ọlọ́run ọlọ́run ní ọba tí wọ́n ń tòyàn ọlọ́run tó gbogbo wa o assalamu alaikum